alihamdulilah adúpẹ́lọ́dọ̀ lọ. alihamdulilah ẹ jẹ́ ká gbé ládé. alihamdulilah rabbil alamin. mo kí ọlọ́run o. alihamdulilah. mo kí ọlọ́run. alihamdulilah. mo gbára ti ọlọ́run mo fi kí adéwálé àdúgbò wa. sallallahu alayhi wa lórí ọ̀rọ̀ yọ̀kùn ṣe gẹ́gẹ́ bí orúkọ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀yin bàbá wa sọ téèyàn máa sọ ọmọ lórúkọ kó máa wọ orúkọ tó dáa ẹni tó ní fíṣàn ló ń jẹ Lókùnmọ́ ẹni tó dẹ̀ ní ọjọ́ iwájú níjọ́ náà gẹ́gẹ́ bí n ṣe máa ń sọ inú mi dùn pé òun náà wàá gbà mí lórí ọ̀rọ̀ akíkanjú àdúgbò wọn ní Ṣómólú ló bá dé ọ̀dọ̀ mi. níjọ́ náà mi ní sọ sítórì púpọ̀ o ó ní mo ṣe ń kúrò lọ́dọ̀ bàbá Suwe ni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 ẹ lọ trace ẹ dáadáa ọ̀rọ̀ tí yẹ kọ́ ló ń kàlá. wàláì wàláì. even ọ̀rọ̀ tí yẹ gan kò tiẹ̀ wá ń ríro. àmọ́ kó gbẹ́ pé wọ́n fẹ́ cheat ẹnìkan níbì kan ó máa dìde ni. tí wàhálà yẹn bá pọ̀ lójú ẹ̀ lóòótọ́ ṣe mọ̀ pé irú àwọn adájọ́ ga ni ah, à ń fẹ́ fà sẹ́yìn péjọ mi ó dá o ti ṣe ibi tó fàdé a ah, ó ta ní ọ̀gá mi à ah, ẹ̀dá àfàdé ibi tó lápẹ̀rẹ̀ o ẹ̀ mọ̀ ìgbé tó bá tún yá wọn á tún fẹ́ ṣerú ẹ̀fẹ́ lòmíì táwọn ò bá ṣe bó ṣe máa ń ṣe nígbà téèyàn bá wá ní irú ọmọ yìí lẹ́yìn ṣe mọ̀ pé èèyàn náà máa wí pé à mo rẹ́ni fẹ̀yìntì mo léèyàn lẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe ń fa yẹn àwọn kan tó fẹ́ chance ìwọ tó jọ̀dá wọ́n lè máa sọ lẹ́yìn pé ọmọ yín yẹn ó ti ṣe jù ó ti mọ̀ jù èyí tí mo lè sọ fún síta máa sọ èyí tí máa sọ sínú pé torí ọ̀yà lọ́nà ṣe ṣẹ̀dá ìsún torí alágbára adé lọ́lọ́run ṣe ṣẹ̀dá alágbára okó bí ò sí torí yọ̀mí ó ṣe é ṣe kí wọ́n tó ń sọ̀rọ̀ ìpò ti fọwọ́ gún àwa náà nínú. àmọ́ tẹ bá rí pé ah, ara àwọn ara àwọn sójà ìmà ní lágbájá ẹ mọ̀ pé wọ́n á kọ́ṣọ́. so kí ni ò ṣe jẹ́ pride. alhamdulilah. ọlọ́run fọ̀rọ̀ tẹ gbogbo àwọn tó ti lọ. pride tèmi ni yọ̀mí. ó tún wá ní nǹkan kan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 èmi náà wá mu tí n bá máa ran níṣẹ́ máa ní yọ mí kò máa bá mi lọ bí àdìsá tó bá ní jẹ́sẹ̀ yẹn lè máa ní òṣèlú mọ́ lọ́wọ́ àdìsá. so nínú ibi tínú mi wá dùn dé fúnra ara ẹ̀ eléyìí ò tí ju bí three or four years ago lọ ó wá ní bàbá mo níyẹn ó ní ó dàbẹ́ ni pé mò ń tanra mi ni o pẹ̀lú Lukman tí mo fẹ́ jù lẹ́yìn ó ní mo international passport mi Lukman ló wà bẹ́ẹ̀ kíní kan bẹ́ẹ̀ tún mi Lukman ló wà bẹ́ẹ̀ tóun bá dé ẹ́mbáàsì Lukman ló wà ó ní òun wá fúnra wàláì kì í ṣe pé nìkan ló ṣe wá sí fún un ó ní òun wá fúnra òun kíyèsí pé à ah, orúkọ ńlá mà ní Lukman yìí ó ní bàbá láti ní mo máa ti pé àwọn afá mo ti padà sí Islam ẹ bá gbọ́ lọ́n tóbi